أشهد أن لا إله إلا وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وصحابته أجمعين والتابعين وتابعيهم بإحسان إلى يوم الجمع بعد عباد الله الكرام أوصيكم ونفسي ولا تقوى الله عز وجل ذاك لقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله تقاته ولا تموتون وانتم مسلمون عباد الله اتقوا الله في جميع أموركم ظاهرة وباطنة ثم اذكروا الله ربكم إذ قال جل شأنه فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري صوت أخيه قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب وأري صوت أخي وأصبح من النادمين عباد الله اذكروا الله يذكركم واستغفروا لكم وتوبوا إليه توبة يتوب عليكم ألا ولا تقول أكبر وهي يعلم ما تصنعون ẹ̀yin ẹ̀rísàn náà bá mo ń fi àsìkò ṣe ìkìlọ̀ fún ara mi àti fún àwa náà pé kí apáyọ ọlọ́run káwọn ìpè ọpẹ́ ọyá ìjọ kan ń bẹ tá à ń lọ bọ́lọ̀ kí a sì mọ̀ pé bá a sì mọ̀lá wà yìí tí sìnkún ọlọ́run bá bá dé àjàsìn kankan o ọlọ́ni wà kó kalẹ̀ nsánú dọ̀ọ́yìnfà ọlọ́ni léyìn mi mọ̀ dá ọ̀lẹ́ni ọ̀lẹ́ni ọ̀lẹ́ tí wọ́n ń gbé ẹnìkan nísìn yọ gbà gbóhùn sẹ́mìrì tó yìí bá gbé tí bàbá gbé. ẹ ana abalagbara ànakọ́ yìí ni ọlọ́run wà kólé kalẹ̀ nsán dọ̀ọ́yìnfà yìí ọmọ ẹ̀dẹ́yàn gbogbo fáàrí ẹ̀ mọ̀kọ́ lẹ̀ ní ẹ̀ ṣùgbọ́n lọ́ba tó fún wa kọlọ́mọ yọ wa a ti sọ̀rọ̀ lórí bó ṣe kí ìjọba rí àlè gbogbo ẹ̀ tán ṣùgbọ́n náà ọ̀rọ̀ a tó fi kún wa lé ó ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Lagos state wa yìí tó ti di awuyewuye ọ̀rọ̀ cremation kí a máa sun òkú ọ̀rọ̀ ńlá ni tó tóbi ṣùgbọ́n wa mùsùlùmí látara ìmọ̀kan wa àmọ̀pọ̀rọ̀ ńlá ni àmọ̀pọ̀rọ̀ ńlá ni taba gbé kálukú ṣe ń dá sí kódà ọ̀tá ọ̀tá àwọn akínsẹ́ni lára jà wá lọ taba sì ní ká wo kí ni kínsẹ́ni sọlé lórí kí Islam sọlé lórí taba gbèsè gbé ara wọn gbèsè kínsẹ́ni sọlé lórí pẹ̀lú Islam kò ju five percent lọ ṣùgbọ́n àmọ̀ pé ọ̀ràn ńlá níjọba dá lọ́rùn ọ̀rọ̀ ńlá tí ọ̀yọ́ nìkan kan lẹ̀ pé gbogbo wa tá à ń bẹ láyé yìí tá a bá filẹ̀ bẹ́ẹ̀ tí òfin yẹn bá lọ bẹ́ẹ̀ àti lẹ́tọ̀ọ́ sí àlọ́dọ̀ ọlọ́run tó bá fi àjẹ́ alóku kó o ti mọ̀ pé ìyá ọlọ́run ó ń retí ẹ̀ tó bá kà sánú lóku nínú ẹ̀sìn àwọn mùsùlùmí. wọ́n ń pè wọn faraid ọ̀ràn ẹ̀yàn ọ̀ràn ẹ̀yàn wá rẹ̀ àwọn afá pín sí méjì ọ̀ràn ẹ̀yàn àkọ́kọ́ fọ́dù àyìnìn wọ́n tó pé kálukú ní ó ṣe jẹ irú ẹ̀ nínú táǹkì èmi ò lè bá yín kí jimá tí yín o ẹni ò lè bá yín káwọn pé bàbá nìkan lọ gbà àwẹ̀ ìyàwó ọgbà àwọn ọmọ ọgbà àwọn ìtàwọ̀ ẹgbà síbẹ̀ tó gbé yẹn ń pè ní ọ̀ràn yẹn oníkálukú tẹ́lẹ̀ tí wàá pè nǹkan lọ́ràn yẹn lọ́dọ̀ àwọn afẹ́sìn ìtumọ̀ ni pé man fa'alahu yuthab ẹ̀ ń bá ti sọ̀ràn yẹn ọlọ́run fún ládàá wà man tarakahu ẹ̀ ń bá fi ọ̀ràn yẹn lẹ̀ yu'aqabu ọlọ́run jẹ́ ń yà àjọba jẹ́ ń yà lókù téèyàn bá wà láyé tó kúrẹ́ mùsùlùmí kò kí jimá kò kí wákàtí márùn kó gbààwẹ̀ olólókò yóò sàká olólókò yóò lọ́àjì kọ́mọdé ti yọ ọlọ́run tí ọba kan fi jẹ́ lóko kó ìyá ti dóde lọ́dọ̀ ọlọ́run wọ́n á pe àwọn ọ̀ràn kan ní farudi kìfáyà gbogbo akọ́lá ṣe tabatira àwọn kan tí wọ́n ti lè bá wa ṣí tí wọ́n ti ṣe bọ́lá kí wọ́n ṣe àwí kó àlẹ́sẹ̀ mà gbọ́dọ̀ àdábà yìí kí wọ́n sọ bàtà bẹ́ẹ̀ kí wọ́n ṣe gbogbo alẹ́ lẹ́sẹ̀ táwọn bàbá fẹ́ dìfà ẹ̀fẹ́ kìfáyà wọ́n ní ìdá kọ́ọ̀mà bíi báàdù nas haqqal qiyama tí a bá ti pé àwọn kan bá ṣe ọ̀ràn yẹn bó ṣe kí wọ́n ṣe sákòtò àlè éfìmù ànìjẹ̀mí kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn yòókù máa. wa ìdá tarakahu jẹ̀míà àfimù jẹ̀míà tí wọn bá jẹ́ lọ́sẹ̀ kí wọ́n ṣe gbogbo wọn lẹ́lẹ́sẹ̀ inú ẹ̀ wá ní alìjẹnáàsà kásìkú kásìn òkú kókùkú kásìkú ọ̀ràn yẹn ni tí wọ́n wá ṣe wà ọlọ́run jẹ́ mi wógún o tẹ́nìkan bá kú nísìn tí wọn pé ró wájú yìí lọ́ba dìde ní wọn bá ṣe gbogbo ètò tí sàmì kí wọn ṣe lórí ètò ìsìnkú bí wọn ṣe wẹ̀ bí wọn ṣe gbẹ́ sàárè bí wọn ṣe wé lásọ bí wọn ṣe kírun sí la bí wọn ṣe nu sàárè wọn ṣe dé gbogbo àwa tá à ń bẹ lẹ́kọ̀ọ́ ìpátá àwọn tí wọn ti lọ sí yẹn wọn ti gbé ẹsẹ̀ kó lórí wa. tí mo wá ṣe yọ̀bọ̀ yọ̀bọ̀ tí ò rí bọ́lọ̀ ń sọ fẹ́ ká ṣe ẹsẹ̀ tó bá kù yẹn wọ́n pè fún wa èmi ó gbà ń bẹ ẹ̀yin ó gbà ń bẹ tí a bá wá ṣe rárá àwọn aláǹdí gbogbo ẹsẹ̀ yẹn àwa wà ń lo èkó ìjọba ló ń fẹ́ máa dáná sun àwọn òkú a sì dìde bá a ṣe bá a ṣe mọ́lẹ́kọ̀ọ́ yìí láwa tá a both Muslims and Christians wọ́n náà fẹ́ ṣe public hearing a sì lọ níjọ́ náà Baba wa ìmáàmù ò lè lọ wọ́n náà bàbá Gbajabiamila kọ́ lọ sojú àwọn níbẹ̀ nẹ́wọ̀sọ̀ of assembly aláùsá àwọn kristian náà lọ nígbà tí wọ́n fẹ́ jíṣẹ́ Baba wa ìmáàmù bàbá Gbajabiamila ní látẹnu Baba wa ìmáàmù Èkó wọ́n ní àfaramọ́ òfin tẹ́yìn ìjọba fẹ́ ṣe fún wa kò bẹ́sìn wa mu a ò fara mọ́ baba Gbajabiamí àti àbúṣe jíṣẹ́ nu kọ́lọ́ba ń lọ́rẹ́ bàbá náà àti baba àmọ́ àti gbogbo àwọn àgbàlagbà àtàwa náà wọ́n jíṣẹ́ bàbá yìí mọ́ lẹ́yìn yẹn àwọn kristian náà ẹnìkan nu wọn lọ́wọ́ àgẹ́sìtì pé lọ́ọ́ fara mọ́ àyùkú sì kù sílẹ̀ ó ní ẹ jẹ́ kí wọ́n ọmọ kí wọ́n sọ àwọn yẹn kò sí burú bẹ́ẹ̀ ó ní ẹ̀mí ti lọ sí sánmà ara ló ń jìyà àwọn yẹn ní bẹ́ẹ̀ bù ta kó bẹ́ẹ̀ bù ta kó dákẹ́ ẹnu ẹ̀ àti mùsùlùmí o àti kìtà sọ pé níṣẹ́jú àwọn tí wọ́n ní house tí spika tó wà ń bẹ̀ ẹ̀mùdání òdeni. E wọ́n ní ẹ public hearing níbi tá a pè ní democracy ìjọba tiwantiwa àti mùsùlùmí èkó àti kírísítẹ́nì èkó ní àtakò kò wá pẹ́ sígbà yẹn tí Ramadan dé èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí gbogbo mo ṣe sọ̀rọ̀ nù Ramadan pátá mo sọ nínú rédíò mo sọ tẹlifíṣàn mo sọ níjọ́ kan tẹ́ ń bẹ tẹ́yìn náà tẹ́ ń bẹ ní house tí wọ́n pè mí lọ sí ajá tí mo sọ̀rọ̀ tán tọkàn dìde tó takò pé àwọn fẹ́ ṣòfin ni àwọn anamọ́ fẹ́ ṣòfin òfin wọlé fẹ́ ṣe wọ́n abilé rè pé ṣé o gbàdúrà pé látòrí ẹ̀ àti ìyá rẹ̀ àti bàbá ẹ̀ kí wọ́n sún wọn. ẹ dán wo ẹgbẹ́ bàbá yìí sáájú ò tí kú kẹ́kẹ́ sún wọn náà. lẹ́yìn yẹn ṣe abdulrahman ahmad mama saudin inú àwọn ọ̀nàdẹ́gbù ṣe ìfitọ́rù sọ́ọ̀mì ramadan sípíkà náà bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ wọn làwọn ti gbọ́ àwọn lọ yí padà ni wọn àtọwọ́ bọ̀ nísìn wọn wá ń tàn yín pẹ̀lú pẹ̀lú nǹkan fi ń tàn yín jẹ wọn lọ wà fọlọ́ntìrì ló wà fọlọ́ntìrì ń ni wà fọlọ́ntìrì ń bẹ ó tiẹ̀ wà o. kò wà compulsory o àní èso fire kì í sòfin rè náà ta wà ń bí ta lọ bẹ lóhùn kó pé ńjọ́tọ̀ kan bá kunu ẹbí ẹ̀ ń sùn mo fẹ́ kẹ́ nìkan náà pé ńjọ́ ẹnìkan bá kunu ẹbí mi ò kí wọ́n dáná sùn ni. ni wọ́n ń ṣẹlẹ̀ wa lórí. ìyẹn ọ̀kan ibi ọwọ́ àlejò ń bẹ̀ báwa bá jẹ ní àwọn òní sunwa wọn ní unclaimed bodies gbèmí wa lọ́nu àwọn òkú tí ń bẹ ní mọ́ṣúárì lọ́dọ̀ ìjọba táwọn èèyàn ò béèrè rẹ̀ èyí ṣe fọlọ́ntìrì bọ́ba ṣe pé ọgbọ̀n ní bá ń bẹ lọ́sibítù eléyìí ẹ̀kọ́ ẹ̀dáná sún àádọ́ta ní nbẹ̀lẹ̀ ẹ̀dáná sún ọgọ́rùn ní nbẹ̀lẹ̀ ẹ̀dáná sún. ẹ wá lọ ṣe wá di àwọn òkú yìí tí wọ́n bá sọ pé ní báyìí òkú ni tẹ́ bá lọ rèé wò á rí i pé márùndínláàádọ́ta ń bẹ mùsùlùmí ọ̀jẹ̀ torí pé àwa là ló lọ ń gbà tí èèyàn ti ń bẹ lọ́sibítù tó ti rí bíìlì ó ti sá lọ. wọ́n tún náà wọ́n á lóko ẹ̀jẹ̀ wọ́n mú sọ́ọ̀rì tún yọ sanwó wọ́n tún máa sọ lórí òkú ọ̀pá tì ní. níwá ni wọ́n máa sùn. ọmọ ẹ̀dínyàn pẹpẹ ìjọ kan àwọn mùsùlùmí ń ẹnìkan wá gbẹ́sàárè wá kan egun egun òkú bó ṣe bó bó bí ṣe dun àlàyé ní dun òkú ọgbọ́dọ̀ kan ani Muhammad nbí ọpọn èèyàn lédè inú sẹ̀rẹ̀ Islam tá a bá fẹ́ wẹ òkú tí òtútù bá mú agbọ̀fun tútù wẹ̀ irú omi tí wọn náà fi ẹ̀tọ́ lọ́wọ́rọ́wọ́. ìlà gbọ́dọ̀ fi wọ ẹ́ ànábì ní bí ìwọ̀ tẹ́ ẹ bá tẹ́ ẹ bá fún alààyè lẹ gbọ́dọ̀ fún òkú. wọn á ní ọmọ sún wọn tó wá fi hàn àwọn èèyàn jọ ń ṣiṣẹ́ mi ná wọn gbé sínú kíníkà bí ọ̀fun báyìí ni láàrin forty five minutes yóò dé rú. ìjọ kan ànábì ń kọjá lọ ó wá rí ilé kòkò àwúrẹ́bẹ táwọn èèyàn sùn ó wá ní ẹ̀yin lẹ sùn eléyìí wọ́n sábà àwa ni òjíṣẹ́ ọlọ́run ah èèwọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ dáná sun nǹkan jọ lọ́run tó níná lọ bẹ́ẹ̀ ni sunna Abu Daud lẹ́yìn ìjọba ló wọn máa dáná sòkú lẹ́kọ̀ọ́ náà sọ pé èmi àsọ pé voluntary ni unclean bodies because voluntary unclean bodies ẹ bá wọn sọ̀rọ̀ o kíbi lọ́lọ́run tó dé o gbogbo lẹ gbọ́ tsunami ní Indonesia níjọ́ tí ó bẹ̀rẹ̀ ìbàjẹ́ ni wọ́n ń ṣe o tí omi dé àwọn tí wọ́n gbà láńjọ́ náà tí wọ́n bẹ nu mọ́sálásí ni ó bẹ nu fíìmù ọlọ́wọ́n bá òkìńláńgbà yá dé o ọlọ́ni ẹ bẹ̀rù yà ẹ bẹ̀rù bá dé àti àdá lẹ́kọ̀ọ́ ni o ẹ sì mọ̀ pómi ló yí apolé ko ọba tó lomi là ń sẹ́ yìí o ọba tó lòkun tó lọ sàlánsẹ̀ yìí o kò gbá níṣẹ́jú kan o. subhana rabbika rabbil izzati amma yasifun wasalaam alhamdulilayi rabbil alamin.